ìdẹ̀gbẹ̀gbẹ̀ rédíò. gbọ́ òṣì tó ṣe ti bí ìfúfà sílẹ̀. Fresh one oh FM. lábẹ́ Olúmọ ó ṣe àìgbà ara ẹni gbọ́ ni ò jẹ́ kí ọmọ Haúsá finú hanra wọn níbi tí kò bá ti sí ẹ̀tàn ó yẹ kí lọ́kọ-láyà lè finú tanra wọn ìjọba ní kò sí nínú èròǹgbà òun láti fi owó kún owó epo petrol bóyá nítorí àròkàn àròkàn ni kò jẹ́ kí àwọn kan fẹ́ gba ìjọba gbọ́ tí wọ́n fi ń dọ́gbọ́n yáwó ra epo sọ́kọ̀ gbogbo ara parí kọ́ ló sì lè gbà kó ṣí àtàrí sóòrùn ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven prime fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà babaláwo. ǹjẹ́ ifá ní àgégé ṣàgéṣàgé ọ̀gọ̀ngọ̀ rúmọ̀rúmọ̀ àdíá fún ọ̀rúnmìlà bàbá jí ní kùtùkùtù bàbá lọ́rẹ̀ fẹnu ara rẹ̀ bí kí ó kówó àgẹ́gẹ́ sàgẹ́sàgẹ́ ẹnu awo nìbà ẹnu awo náà ń làṣẹ wà ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lókòrè láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọgbà èdè èdè tún bẹ lúgbúlùgbú nínú kànga mi láàárọ̀ yìí bíṣọ̀bù àgbà àti wà lásìkò lẹ́ǹtì jẹ́jẹ́jẹ́ pẹ̀lẹ́tùbà. mo ti sọ fún yín pé màmá sọ pé ifá ń bẹ nínú kànga ẹ mo dẹ̀ ti ṣèkìlọ̀ fún yín pé bó bá ti rí fọlárin ọlọ́mọ ń dúró kó mọrú àwọn ẹsẹ̀ fatuma máa lò ṣọwọ́ pé yẹn ló ifá pé ìgbọ́ báyọ̀ ọmọ tẹ́pọ̀ ọmọ bọ̀tá ni ó jáde ni pé ah, ó rántí ọ̀rọ̀ tí màmá ẹ̀ máa sọ pé rántí ọmọ ẹni tí wọ́n ṣe etí ẹ̀ ó gbéra lẹ̀ ni kí ló dé ká ṣọ́ra o. àsìkò lẹ́ǹtì la wà o. àsìkò lẹ́ǹtì ni ọlọ́run kò ní jẹ́ kí iṣẹ́ mi já sásán lórí ẹ̀. ìwé ìròyìn punch ìwé ìròyìn nation tòun ti ìwé ìròyìn Vanguard ló tẹ̀ wá lọ́wọ́ lápá ọ̀dọ̀ tèmi. ìwé ìròyìn Nigeria Tribune ìwé ìròyìn Daily Sun ń bẹ lápá bí nínú ìwé ìròyìn punch ni a ti rí àkọlé ìròyìn kan èyí tí ó sọ wípé kíkọlù ilé ẹ̀kọ́ kan ní niger àwọn jàǹdùkú wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ méjìlélógójì tí wọ́n sì so wọ́n papọ̀ tí wọ́n kó wọn gba inú igbó látòrí ọ̀kadà aráàlú kan èyí tó wà lórí ẹ̀gùn e ló ṣàlàyé bẹ́ẹ̀ fún ìwé ìròyìn punch kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ nínú ìwé ìròyìn Nigeria Tribune eléyìí tó jáde láàárọ̀ yìí nǹkan kan ló ń bí nǹkan kan àkọlé kan rèé nínú ìwé ìròyìn Nigeria Tribune tó sọ wípé olùdámọ̀ràn pàtàkì lẹ́ka ètò ààbò nílẹ̀ wa tó fi mọ́ ọ̀gá àgbà pátá fáwọn ọlọ́pàá wọ́n mà lọ sílùú minna nígbóná ìgboro látàrí bí wọ́n ṣe jí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́tàdínlọ́gbọ̀n pèé lágbègbè Kankara ìpínlẹ̀ Niger ẹ gbọ́ ló ní kúlẹ̀kúlẹ̀. ó ṣeé ṣe kí àwọn oníṣẹ̀ṣe lógun oníṣẹ̀ṣe kí wọ́n ṣe kán wákò pẹ̀lú àwọn aṣáájú ẹ̀sìn Islam lórí ti ìséde orò ìwé ìròyìn Punch ṣé bàbá ti pẹ́ lórí bàbá ti pẹ́ lẹ́yìn odi àkì tó pẹ́ sẹ́yìn odi mọ́ bàbá pẹ́ nínú òkùnkùn á máa fi wèjèwèjì ẹ̀ ríran lójú ìwé kejì nínú ìwé ìròyìn Nigeria Tribune lọ́wọ́ sàlẹ̀ níbẹ̀ nílẹ̀gbẹ̀mọ́ aṣòfin àgbà ilẹ̀ wa ni wọ́n ti bẹnu àtẹ́lu ìkọlù burúkú eléyìí tí àwọn agbébọn ṣe sí ilé ẹ̀kọ́ ìjọba tó wà ní Kàǹgàrà ìpínlẹ̀ Niger níbẹ̀ ni wọ́n ti wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Muhammadu Buhari wípé lẹ́lẹ́yẹ ò so láì ní fi ọ̀pá pọ̀ lọ́pọ̀lọ́ pọ̀pọ̀lọ́ kí bàbá ó tètè yá kéde wípé ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti nǹkan òǹfararọ̀ lẹ́ka ètò ààbò ẹ tètè yá kéde ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lẹ́ka ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ilé ìgbìmọ̀ asòfin àgbà ló sọ fún buhari bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nigeria tribune. ìjọba ìpínlẹ̀ niger ti fi orúkọ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí kó ní kàǹgara síta ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn nigeria tribune eléyìí tó jáde láàárọ̀ yìí ṣe a kì í ṣọ̀jẹ̀ ká ṣojú kóńkó báyìí làwọn ń ṣojú ẹ láyà bí kìnìún ẹ lọ́kàn akin kẹ́ ẹ lè gbéná wojú olúmọkọ àwọn agbésùmọ̀mí alákòóso fétò ààbò òun ló sọ fáwọn ọmọ nàìjíríà bẹ́ẹ̀. àwọn oníṣègùn òyìnbó londo àti ìjọba ni wọ́n takùn síra wọn lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn nigeria tribune eléyìí tó jáde láàárọ̀ yìí ṣe àfihàn òsì fún bàbá oníyàwó kan bí ìyàwó ẹ̀ bá ti ń fẹ́ náà àfikún náà máa gbárùkù tì àkọlé kan rèé ń bẹ̀ tó sọ wípé látàrí tí ètò ààbò eléyìí tó lọ́jú pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ọ̀gá àgbà tuntun lẹ́ka ètò ààbò ti mú ìdánilójú wá fún àwọn orílẹ̀‐èdè àgbáyé àti orílẹ̀‐èdè nàìjíríà tó fi mọ́ gbogbo àwọn tí ń bẹ́ ń bẹ̀ wípé àwọn ìlànà ti gbà lóde ọgbọ́n àtinúdá eléyìí tó lówúra góúnjẹ fẹ́gbẹ́gbà wó bọ̀ òun làwọn fẹ́ gùn lé báyìí láti jẹ́ kí àlàáfíà kó lè jọba kí ohun gbogbo kó lè padà lóní pẹ̀lẹ́tùbà gẹ́gẹ́ bó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ojú ìwé kẹta ìwé ìròyìn Nigeria Tribune. àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara ti sọ fún Buhari ipe kó gbaṣẹ́ lọ́wọ́ Lai Muhammed kí ló dé ìwé ìròyìn Punch nínú ìwé ìròyìn Nigeria Tribune lójú ìwé kẹrin ẹ̀ bá a ṣe ń ṣe àkọlé kan rè ń bẹ̀ tó sọ ah. wípé ọmọdé kan àti bọ́ síbẹ̀ eléyìí tó bá ń sọ pé bàbá olójú wòǹkó wòǹkó yìí ẹ jẹ́ kí n sá dín àjẹkún ìyà ló máa jẹ ẹ tètè yá fún àwọn agbésùmọ̀mí ẹ fún wọn ní ètò ìbójú àánú wò bí bẹ́ẹ̀ kọ́ ìpani nípakúpa àti ìkọlù burúkú yóò bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀síwájú aṣòfin àgbà kan láti ìpínlẹ̀ Samfara òun ló ké síjọba àpapọ̀ bẹ́ẹ̀. àwọn onílẹ̀ kan rèé lẹ́lógún tí wọ́n tẹ̀dí mọ́lẹ̀ kébò sí tò wọ́n ní ìlú Enugu ni àwọn ọlọ́pàá ti mú àwọn tí wọ́n sì lọ́ọ́ ṣe ìdájọ́ àwọn ní ìpínlẹ̀ Niger ìwé ìròyìn Vanguard. nínú ìwé ìròyìn Nigeria Tribune eléyìí tó jáde láàárọ̀ yìí lójú ìwé keje nínú ìwé ìròyìn Nigeria Tribune ẹ jẹ́ kí n wò ń bẹ̀ àkọlé kan rè ń bẹ̀ níbi tí ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ àwọn elépo petro aládàáni àyàn àwọn alágbàtà epo petro tó jẹ́ aládàáni ipman alàgbà Chinedu Okoronko òun ló ti lu agogo ìkìlọ̀ gbọmọgbọmọ fún gbogbo àwọn ọmọ nàìjíríà èyí àwọn tí wọ́n kúndùn kí wọ́n máa lọ ra epo pamọ́ sínú yàrá tí wọ́n ń sùn kí wọ́n máa lọ ra epo pamọ́ sínú kọ́ńpáàndì lórúkọ wípé ọ̀wọ́n gógó epo fẹ́ ṣẹlẹ̀ ó ní láyé ń bí o kò sí nínú èròǹgbà ìjọba láti fi kún owó epo torí náà gbogbo àwọn tí wọ́n ń ṣe panic buying ẹ̀yìn àwọn tí wọ́n lọ rà á pamọ́ ó ní kí wọ́n dẹ́kun ẹ̀ ìwé ìròyìn Nigeria Tribune níbẹ̀ ló ti ń bọ̀ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Kwara ni wọ́n ṣe ìwọ́de látàrí wípé wọ́n fi ọwọ́ ṣùkún mú àwọn olùkọ́ kan pípé wọ́n tẹ òfin èyí tó ń dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn COVID-19 lójúmọ́lẹ̀ ìwé ìròyìn punch. lójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ iṣẹ́ ẹni ojú ẹ̀ fẹ́ rọ̀ràn ní fọmọ orogún ẹ̀ lọ́kọ̀ àjọ eléyìí tó ń rí sí ìwàsí ọmọnìyàn àti kíkéde dúkìá ẹni òun ló ti sọ wípé àwọn igbákejì alága ìjọba ìbílẹ̀ tó fi mọ́ àwọn kánsẹ́lọ̀ kan òun ló jẹ́ wípé ní báyìí wọ́n ní wọn yóò fojú wọn winá òfin nípínlẹ̀ Enugu látàrí kínni wọ́n ní wọn ò ṣòótọ́ nínú kíkéde dúkìá ẹni eléyìí tí wọ́n gùn lé ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigeria Tribune ló ti wọ́n ṣùkọ́ ilé iṣẹ́ tó ń bójútó ìṣàkóso olúùlú lẹ́wà àbújá ló ti fi òfin de dídá ẹran jẹ lójútáyé làbújá ó sì ti ṣe ìdásílẹ̀ ibùdó ìdárajà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ sí àwọn ìjọba ìbílẹ̀ ní ìlú àbújá ìwé ìròyìn punch ló kọ ìròyìn náà. ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one no oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká polówó ń tà ń tà. Ṣọ Ọba Services Nigeria Limited tá a bá ń sọ̀rọ̀ nípa clearing and forwarding agency àwọn gangan ni wọ́n mọ̀ nípa ẹ̀ dáadáa Ṣọ Ọba Services Nigeria Limited tá a bá ní fẹ́ ránṣẹ́ lọ sí ibikíbi láàrin orílẹ̀-èdè Nàìjíríà títí lọ dé òkè òkun iṣẹ́ wọn ni local and international delivery bíi letter. document àti parcel bákan náà lára àwọn iṣẹ́ wọn náà tún níwọ̀nyí air and sea freight airline ticketing general export insurance Ṣọ Ọba Services Nigeria Limited wà ní. Number forty seven Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà road Òkè Ìléwó Abẹ́òkúta WhatsApp number 0818 900 8976. Telephone lines 0802 387 5069 tàbí 0818 900 8912. Ẹ tún lè kàn sí wẹ́bsáìtì wọn www.showoba.com.ng lórí social media Showoba Services Nigeria Limited email sowkltd at yahoo.co.uk Showoba Services Nigeria Limited best clearing and forwarding agency ẹ̀yin tèmi ó dẹ̀ rọrùn fún mi láti máa ṣorin fún yín ṣùgbọ́n ṣé mo kó tó tún rọrùn fún mi jù láti ṣe àsopọ̀ NIN mi àti ẹ̀ka ìpè Glo mi mo lè mú ẹ̀rọ ìpè mi kí n sì tẹ star one zero nine star n hash tàbí kí n pe one zero nine lórí ẹ̀ka ìpè glo mi kí n sì tẹ̀lé àwọn ìfilọ́lẹ̀ rẹ̀ tí kò bá wù mí láti pè mo lè tẹ àtẹ̀ránṣẹ́ nin mi sí one zero nine mo lè kàn sórí glowworld.com slash nin pẹ̀lú íńtánẹ́ẹ̀tì ayárabíàṣá mi tí kò bá sún mi tí ò rẹ̀ mí mo lè yà ní ẹ̀ka glowworld tó súnmọ́ mi jù tó bá dẹ̀ ti gbàgbé nin rẹ̀ tẹ star three four six hash láti rí gbà padà ẹlòmíì lè béèrè wípé tí ì bá ní nin pọ̀ kò burú glo jẹ́ igi lẹ́yìn ọgbà ẹ̀ nítorí o lè yan fandawọ èyíkéyìí glow world tó súnmọ́ ẹ jù kó sì ṣe forúkọsílẹ̀ ìrọ̀rùn ló bá dé má jẹ́ kán já ẹ̀ka ìpè glo rẹ o nítorí àwọn àǹfààní tó pọ̀ sí ìpè àti data látọwọ́ glo àti so nin rẹ pọ̀ pẹ̀lú ẹ̀ka glo rẹ ó rọrùn gidi kò léwu ọ̀fẹ́ ni kò sì ní wàhálà rárá. Glo Unlimited. Do you desire all round practical training and entrepreneurial tertiary education? Oyo State College of Agriculture and Technology, Igbora, is the place to be. Admission is in progress into National Diploma, Higher National Diploma, and daily part time programs of the institution. Candidates who scored 120 and above in the 2019 2020 UTME are free to apply for a change of institution and post UTME screening of Oyo State College of Agriculture and Technology, Igbora. Applicants who chose Oskatech as their institution of first choice and those willing to change to Oskatech are hereby invited invited to the third post UTME screening holding on Tuesday, 23rd February and Wednesday, 24th February 2021. Courses are available in the faculties of Science, Engineering and Technology, Animal and Fisheries Technology, Plant Science, Management and Communication, Agricultural Extension, Home and Rural Economics. Visit the admission portal on www.oscatech.edu.ng or call 0703 390 2827. Oscatech Innovation, Food Sufficiency and Self Employment. ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta olùgbé kan tí ó ń gbé agbègbè ilé ẹ̀kọ́ government science college tó wà ní kàǹgárà níjọba àbílẹ̀ afi ní ìpínlẹ̀ niger ti ṣe àlàyé ohun tí ojú ẹ̀ rí bí àwọn agbébọn náà tí wọ́n ṣe ya wọ ilé ẹ̀kọ́ yìí tí wọ́n sì kó àwọn akẹ́kọ̀ọ́ mẹ́tàdínlọ́gbọ̀n àti àwọn òṣìṣẹ́ mẹ́ẹ̀ẹ́dógún gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní ìṣe ni wọ́n so wọ́n pọ̀ ní méjì méjì tí wọ́n sì gbé wọn lọ arákùnrin náà ẹni tí ilé ẹ̀ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ilé ẹ̀kọ́ yìí ló sọ fún ìwé ìròyìn punch tó sì bẹ̀ wọ́n ipe kan fi orúkọ bo òun láṣìírí ó ní aṣọ ológun ni àwọn agbébọn náà wọ̀ aago méjì òru ni wọ́n sì gúnlẹ̀ sílé ẹ̀kọ́ yìí ó tẹ̀síwájú wípé nígbà tí wọ́n dé wọ́n ti fi ọ̀kadà wọn wọ́n ti gbé ọ̀kadà wọn sí ìtòsí ilé ẹ̀kọ́ kan tí wọ́n porúkọ ẹ̀ ní Atairu Secondary School èyí tí kò ju kìlómítà kan lọ sí ilé ẹ̀kọ́ Government Science College Kagara ó ṣe àlàyé wípé nígbà tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òṣìṣẹ́ yìí ìṣe ni wọ́n sun wọ́n ní méjì méjì tí wọ́n sì fi ọwọ́ sọ̀gọ̀ wọn síwájú sí ojú ọ̀nà apá ibi tí wọ́n gbé ọ̀kadà wọn sí níbẹ̀ ni wọ́n ti gbé wọn gun ọ̀kadà tí wọ́n sì wà wọ́n lọ sí inú igbó ìwé ìròyìn punch ló kọ ìròyìn náà nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí lójú ìwé kejì ẹ̀ wọ́n ṣàìkọ́ nípa ti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní kàǹgàrà pẹ̀lú àkọlé kan bẹ̀ tó sọ wípé olùdámọ̀ràn àgbà pàtàkì lẹ́ka ètò ààbò àti ọ̀gá àgbà pátá fáwọn ọlọ́pàá nílẹ̀ wa gbéra lọ sí mìnà nígbóná ìgboro látàrí ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́tàdínlọ́gbọ̀n àríkà wípé látàrí ti ìjínigbé eléyìí tí àwọn agbébọn ṣe sí àwọn òṣìṣẹ́ àti àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ government science college kàǹgára ní ìjọba ìbílẹ̀ rafi ìpínlẹ̀ niger lọ́jọ́rú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà òun ló ti wá rán àwọn aṣojú rẹ̀ lọ sí ìpínlẹ̀ náà láti lọ bójú wo nǹkan tó ń ṣẹlẹ̀ kí wọ́n sì kàn ságbami iṣẹ́ eléyìí tó nítumọ̀ lójú ọ̀nà àti rí dájú pé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ náà wọ́n padà dé láyé láàyè àti láàyè rere wọ́n ní lára àwọn tí wọ́n ṣojú ìjọba àpapọ̀ níbẹ̀ òun ni olùdámọ̀ràn àgbà pàtàkì lẹ́ka ètò ààbò nílẹ̀ wa ọ̀gágun fẹ̀yìntì Babagana Monguno alákòóso fẹ́tọ̀ ìròyìn àti àṣà Lai Mohammed tó fi mọ́ alákòóso fọ́ra abẹ́lé Rauf Arẹ́gbẹ́ṣọlá wọ́n ní èyí wáyé gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ti ṣe mú ìdánilójú wa wípé àwọn ìgbésẹ̀ ti ń lọ sẹpẹ́sẹpẹ́ láti rí dájú pé gbogbo àwọn èèyàn tí wọ́n kó sínú ìkẹ́kùn ajínigbé náà wọ́n padà dé láì farapa ìròyìn jẹ́ kó di mímọ̀ wípé àwọn agbébọn eléyìí tí wọ́n wọ aṣọ ìdánimọ̀ ológun òun ni wọ́n balẹ̀ gudẹ̀ sí ọgbà ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu akẹ́kọ̀ọ́ kan tí wọ́n tún jí akẹ́kọ̀ọ́ mẹ́tàdínlọ́gbọ̀n gbé tó fi mọ́ àwọn olùkọ́ àti àwọn lọ́kọ-láya kan eléyìí tí wọ́n sọ wípé wọ́n ń gbé ní àwọn yàrá ìfiniwọ̀sí tí èèyàn ń fọ gẹ̀rẹ̀ balẹ̀ sí nílé ẹ̀kọ́ náà gẹ́gẹ́ bí olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tó fi mọ́ òṣìṣẹ́ wọ́n ní àwọn oníkọlù burúkú ọ̀hún ló ya wọ ilé ẹ̀kọ́ náà ní aago méjì òru lọ́jọ́rú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìn yìnbọn ní kíkankíkan gómìnà ìpínlẹ̀ niger abubakar sanni bello òun ló fìdí èyí múlẹ̀ wípé akẹ́kọ̀ọ́ mẹ́tàdínlọ́gbọ̀n òun ni wọ́n jí gbé bákan náà ló pàṣẹ wípé lẹ́lẹ́yẹ̀ òsọ́kà gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó ní ibùdó ìfiniwọ̀sí fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òṣìṣẹ́ níjọba ìbílẹ̀ mẹ́rin eléyìí tí àwọn agbésùmọ̀mí ti ń bá wọn fínra wípé kí gbogbo àwọn ilé ẹ̀kọ́ náà kó de títì pa lójú ẹsẹ̀ nínú ìpàdé kan eléyìí tó wá ṣe pẹ̀lú àwọn olórí àjọ elétò ààbò nílé ìjọba níbẹ̀ ló sọ wípé ìjọba ìpínlẹ̀ náà ti ń gbé àwọn ìgbésẹ̀ kan láti rí i dájú pé wọ́n dóòlà àwọn akẹ́kọ̀ọ́ náà àti àwọn olùkọ́ wọn láìsí pé èrà rìn wọ́n àbí nǹkan kan ṣe wọ́n gómìnà wa sọ wípé láyé ń bíkọ́ ó ti di agbọ̀nrín èṣí jíjẹ lọ́bẹ̀ àbó ti di àfihàn tí eégún aláré ń fiṣọ lóde ọ̀yọ́ kí àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé kí wọ́n máa wá pè wá wípé ká mówó ìgbà sílẹ̀ wá ká mú iye báyìí wá kí wọ́n tó tú àwọn tí wọ́n jí gbé sílẹ̀ ó ní láyé ń bíkọ́ torípa ti ṣàwárí a sì ti rí i dájú ó ti di gbangba ó ti di mímọ̀ fún wa wípé àwọn owó gan eléyìí tá à ń fún àwọn agbésùmọ̀mí láti fi àwọn èèyàn wa sílẹ̀ òun ni wọ́n tún lọ fi ń ra àwọn ohun ìjà ogun ọlọ́kan òjọ̀kan tí wọ́n tún fi ń ṣọṣẹ́ burúkú tí wọ́n fi ń kọlù wá torí náà àwọn olówó ìgbàsílẹ̀ tá a san fún ẹnikẹ́ni ṣùgbọ́n ohun kan ṣo tá a lè ṣe òun ni pé agbésùmọ̀mí yòówù eléyìí tó bá ti ní àyípadà ọkàn tó ní òun ti ṣe tán láti máa bá iṣẹ́ òòjọ́ eléyìí tí ó jẹ́ tọmọlúàbí tí òfin sì fọwọ́ sí láti máa bá a lọ ó ní kó wà kó tọ̀ wá wá a ó ṣèrànwọ́ fún ohun gbogbo yóò sì máa lọ gẹ́gẹ́ bó ti ń lọ ó wá mú ìdánilójú wá fún gbogbo àwọn èèyàn wípé láìpẹ́ láì jìnà àwọn akẹ́kọ̀ọ́ náà àtàwọn olùkọ́ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n kù nínú ìkẹ́kùn àwọn ajínigbé wípé wọn yóò di gbígbà padà láyé láàyè àti láàyè rere torí pé iṣẹ́ dídòlà ó ti bẹ̀rẹ̀ ojú ìwé kejì nínú ìwé ìròyìn Nigeria Tribune ó dàbí ẹni wípé ọ̀rọ̀ àwọn jàǹdùkú yìí ó ti di ọ̀rọ̀ abẹ́ àkábá yìí tí gbogbo èèyàn gbọ́dọ̀ mójútó kò tí ì ju wákàtí mẹ́rìnlélógún lọ èyí tí wọ́n lọ kọlu ilé ẹ̀kọ́ government science college tó wà ní kàngárà àtúríkà ìpè wọ́n tún lọ kọlu àwọn agbègbè kan ní gumama world, níjọba àbílẹ̀ ṣìrórò ní ìpínlẹ̀ niger aago mẹ́fà ìrọ̀lẹ́ àná ní àwọn jàǹdùkú yìí tí ó lọ kọlu agbègbè yìí lára àwọn agbègbè tí wọ́n kọlu ní sakinzama bankin kogi zioko àti àwọn agbègbè tí wọ́n fi ẹ̀gbẹ́ ti ẹ̀gbẹ́ àríkà nínú ìwé ìròyìn nation wípé ọ̀kadà ní àwọn jàǹdùkú náà kó wọ àwọn abúlé yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sójú òfurufú ìbọn yìí ó kéré tán ó pa àwọn èèyàn kan tí wọ́n sì kó àwọn èèyàn bíi ọgbọ̀n ní papámọ́ra tí wọ́n kó wọn lọ àwọn agbègbè yìí ni wọ́n sì ń ṣe àwárí èèyàn mélòó ló kú èèyàn mélòó ni wọ́n jí gbé lọ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn nation. nínú ìwé ìròyìn Nigeria Tribune eléyìí tó jáde láàárọ̀ yìí lọ́wọ́ sàlẹ̀ àkọlé kan rèé ń bẹ̀ eléyìí tó sọ wípé ẹ tètè ya kéde ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti pé nǹkan ò fararọ lẹ́ka ètò ààbò ilé asòfin àgbà ló sọ fún Buhari bẹ́ẹ̀ ọmọ ilégbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa lọ́jọ́rú àná ni wọ́n ti bẹnu àtẹ́lù ìkọlù burúkú eléyìí tí àwọn agbébọn ṣe sí ilé ẹ̀kọ́ government science college ní kàǹgàrà ìpínlẹ̀ niger wọ́n sì rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ muhammadu buhari wípé láì ní fi àkókò ṣòfò wípé kó tètè ya kéde nǹkan ìfararán lẹ́ka ètò ààbò àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ń bẹ lórílẹ̀‐èdè yìí ilégbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa ni wọ́n tún rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ muhammadu buhari wípé kó bójú wo àmúṣe àbá kan eléyìí tí ìgbìmọ̀ tẹ̀ kó tó lórí ètò ààbò eléyìí tí wọ́n tẹ́ pẹpẹ síwájú ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kẹta ọdún 2020 níbẹ̀ náà ó ní wọ́n ti tẹ́ pẹpẹ àwọn ọ̀nà àbáyọ kan síwájú ààrẹ wípé bàbá lè gùn lélẹ́yìí bàbá lè ṣàmúṣe eléyìí ìpèníjà tó ń kojú ètò ààbò ilẹ̀ nàìjíríà yóò dohun àmúpìtàn ìpinnu náà òun ló wáyé lẹ́yìn àbá kan látọwọ́ aṣòfin àgbà tó ṣojú láti ẹkùn ìlà oòrùn aṣòfin àgbà Muhammed Sani Musa látàrí ti ìjínigbé eléyìí tí wọ́n ṣe sí àwọn akẹ́kọ̀ọ́ kàǹgára lówùúrọ̀ ọjọ́rú àná Musa òun ló wá sọ wípé àìmọye àwọn èèyàn tí àwọn ò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ òun ni wọ́n jí gbé o nílé ẹ̀kọ́ náà tó fi mọ́ àwọn olùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ tirẹ̀ aṣòfin àgbà ọ̀hún wòye wípé pẹ̀lú ìbànújẹ́ ọkàn àti ṣíṣe ní híyà hìn òun la fi bẹnu àtẹ́ lu àwọn ìkọlù burúkú eléyìí tí àwọn agbébọn tí wọ́n ń ṣe sí àwọn èèyàn wa ó tún wáá ṣe ní láàánú wípé àwọn agbébọn burúkú yìí òun ni wọ́n tún wáṣọ ológun fi lọ ṣe ìkọlù sí iṣẹ́ òòjọ́ wọn lọ kọ́lọ́run bá òkè kó má jẹ́ ká tó kó ìrókòdókò ìrókòtò ojú ìwé kejì nínú ìwé ìròyìn Nigeria Tribune. ìjọba ìjọba ìpínlẹ̀ Niger ni wọ́n ti ṣe àfihàn orúkọ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ Government Science College Kangara èyí tí àwọn agbébọn tí wọ́n gbé lọ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nation ṣe jábọ̀ àwọn agbébọn náà ni wọ́n kọlu ilé ẹ̀kọ́ government science college tó wà ní Kàngárà tí wọ́n sì kó àwọn akẹ́kọ̀ọ́ mẹ́tàdín ní ọgbọ̀n àwọn olùkọ́ mẹ́ta àwọn òṣìṣẹ́ tí wọ́n kì í ṣe olùkọ́ méjì àti àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n bá wọn gbé tí wọ́n jẹ́ mẹ́sàn-án níbi ibùdó ìwọ̀sùn ní òwúrọ̀ kùtù àyè ọjọ́rú àná gẹ́gẹ́ bí aṣọkà orúkọ àwọn olùkọ́ tí wọ́n kó lọ náà ní Anato Philip Lawal Abdullahi àti Dodo Video nígbàtí àwọn òṣìṣẹ́ tí wọn kì í ṣe olùkọ́ jẹ́ Muhammad Musa àti Faisal Muhammad àwọn mọ̀lẹ́bí tí wọ́n ń gbé pẹ̀lú àwọn èèyàn wọn nínú ọgbà ilé ẹ̀kọ́ náà láti Kristana Adama Faith Adama Maimuna Suleiman Nura Isa Ahmed Isa Kadiza Isa Mohammed Mohammed àti Aisha Isa àti Zaratu Isa gẹ́gẹ́ bí a ṣe ka ìròyìn náà síwájú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó lọ náà ní Jamil Isa Shem Joshua Abbas Abdullahi Isa Abdullahi Ezekiel Danladi Hariru Shuaib Mahmuda Suleiman Dazaga Dauda Abdulsamad Sanusi Bashiru Abbas àwọn tó kù ní Sulaiman Lawal Abdul lai adamu abakuku augustine idris muhammad musa adamu abdulkareem abdulrahman abubakar danjuma abdullahi abubakar Bashir kamadun kamaldin muhammadu salisu nígbà tí àwọn tó kù sì jẹ́ yusuf kabir isa abdullahi musid polinus vincent lawal bello muhammed k sheu mubarak sidi àti abdulsalam nuhu akẹ́kọ̀ọ́ èyí tí àwọn jàǹdùkú náà yìnbọn fún tí wọ́n sì pa sínú ọgbà ilé ẹ̀kọ́ náà ní Benjamin Abilai ìwé ìròyìn Nation ló ṣe àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn Nigeria Tribune eléyìí tó jáde láàárọ̀ yìí ká tó kán ságbami apá ibi tí mo wà lójú ìwé kẹta ìwé ìròyìn Nigeria Tribune ẹ lé iṣẹ́ ọ̀run àjìjà ẹ̀gbọ́n ta ni. ta ni àníta ló sọ pé òun ò mọ̀. wọ́n ń lé wọ́n ń lé wọ́n ń lé wọn ò lè bá a. òtítọ́ inú. ìfẹ́ àti ọ̀yàyà. àpọ́nlé tí ò láfiwé. àwọn òṣìṣẹ́ ilé ìta fóònù sí mọ̀. gan ló mára tóníbàárà pẹ̀sẹ̀. nílé ìta fóònù sí mọ̀. ojúlówó pọ́nbélé. làwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ bára níbẹ̀. àlùbáríkà ló gorí iṣẹ́ wọn. òun ìbùkún ọlọ́run tó múlẹ̀ fi jẹ́ pé ẹ̀dínwó tí ò láfiwé. ní gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ bára ní sí mọ̀. bí owó tó fẹ́ fira fóònù ò bá tí ì ìgbìmọ̀ lọ́wọ́ kan wàá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọ̀ ọ́ wọ́n máa wá sanwó tó kù ní san díẹ̀díẹ̀ tó bá ṣe pé èmi lẹ́yìn ni ilé ìta fóònù sí ìmọ̀ ọ̀gán táyé ń gba tiẹ̀ yìí máa sọ fẹ́nìkan máa tún sọ fẹ́nìkan ó yá tún já jọ sọ fẹ́nìkan bí òkè téńté lókè ìléwó ni ilé ìta fóònù sí ìmọ̀ wà bí dájú pé òkè yẹn gan ló gbà lọ o torí ilé ìta fóònù sí ìmọ̀ kankan first bank pé zero nine zero six zero eight four six four five one zero nine zero six zero eight four six four five one. see more. eight twenty jọ twenty five behind Tifas garage gbọ́kànní oníkólóbó ìbàrà abẹ́òkúta. present a three day deliverance program for singles with the team. i must marry this year. are you single and searching. you must marry this year. are you experiencing disappointment. you must marry this year. are you suffering from spirit husband or wife. come to this three days deliverance program for singles. date friday nineteen february twenty twenty one at five pm in the evening. and saturday to sunday twentieth to twenty-first february twenty twenty one at seven am daily. at our church auditorium. mountain of fire and miracles ministry. southwest twenty-five region behind tipas garage gbọ́kọ̀níyì oníkólóbó ìbàrà abẹ́òkúta. we are united men of God will be ministering. pastor seun atonda regional overseer southwest twenty-five region ìbàrà abẹ́òkúta. dr dk olukoya general overseer mfm worldwide. come for salvation healing deliverance and breakthrough. jesus, jesus is lord. ẹ mọ̀ pé báwo bá ti rí ohun tóun ní jẹ ohun tá a bá rí là á jẹ àmọ́ ní báyìí o ohun tẹ́ ẹ mọ̀ jẹ́ ti dé ẹ ò gbọ́dọ̀ jẹ ohun tẹ́ ẹ bá rí mọ́ iléeṣẹ́ aquifer water technical services ti dé o gbogbo ìṣòro borehole gbígbẹ́ dìrọ̀rùn aquifer water technical services wọn kì í ṣe lẹ́tàn wọ́n ń sọ tòótọ́ fún yín bí borehole bá ṣe é gbẹ́ sórí ilẹ̀ yín bí kò bá sì ṣe é gbẹ́ lọ́gán ni wọ́n wí kábàdé ṣe underground water survey gbígbẹ́ borehole àti installation lọ́nà ìgbàlódé àti maintenance tí kò fi ní daṣẹ́ sílẹ̀ láéláé gbogbo àwọn irinṣẹ́ wọn látòkè òkun ni wọ́n ti kó dé ìṣẹ́ta àbámọ̀ bíi ìdánlórí iléeṣẹ́ aquifer water technical services ló mọ gbogbo tì fún tẹ̀dọ́ bọ́ọ̀hùn gbígbẹ́ lásìkò yìí òtítọ́ àti ìwà ọmọlúwàbí sì ní àkọ́mọ́ná wọn. ẹ̀yin tẹ́ ti gbẹ́ bọ́ọ̀hùn tẹ́lẹ̀ tó ń dà yín láàmú àtẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́ ẹ máa bọ̀ níléeṣẹ́ aquifer water technical services ní om sixty eight second floor omida shopping mall ládojúkọ ọjà omida ẹ pè zero eight zero three five two one nine two seven three tàbí zero eight one five five six eight seven eight seven eight aquifer water technical services wọ́n dángájá níbi ká gbẹ́ bọ́ọ̀hùn. Bull. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven nine fm lábẹ́òkúta. nínú ìwé ìròyìn Nigeria Tribune eléyìí tó jáde láàárọ̀ yìí bá a ṣe ń tẹ̀síwájú ẹ̀ ìwé mímọ́ ló sọ ó ní olódodo irú wa máa láyà bí kìnìún bóyá lẹ́yìn ni alákòóso fétò ààbò nílẹ̀ wa bóyá òun lórí o tó fi ké sí àwọn ọmọ nàìjíríà lábẹ́ àkọlé kan tí mo rí ń bẹ̀ tó sọ wípé ẹ láyà bí kí ni òun ẹ ṣọkàn akin kẹ́ ẹ lè máa gbéná wojú olúmọkọ àwọn agbésùmọ̀mí alákòóso fétò ààbò òun ló rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ nàìjíríà bẹ́ẹ̀ alákòóso fétò ààbò nílẹ̀ wa bachir magashi lọ́jọ́rú àná ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ nàìjíríà wípé kí wọ́n má bẹ̀rù kí wọ́n má ṣojo kí wọ́n má káyà sókè dípò bẹ́ẹ̀ kí wọ́n ṣe àtẹ̀lé àwọn agbésùmọ̀mí lóní kíkankíkan eléyìí tí wọ́n ń gbé ohun ìjà ogun lọ́wọ́ Magati òun ló sọ̀rọ̀ àmọ̀ràn yìí lásìkò àyẹ̀wò ohun ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tí lẹ́gbìmọ̀ aṣojú nílẹ̀ wa ìyẹn gbìmọ̀ alábẹ́síkẹ́lẹ̀ ẹ̀ eléyìí tó ṣe fún àwọn lọ́gàá lọ́gàá tuntun lẹ́ka ètò ààbò eléyìí tí wọ́n ṣẹ̀yàn sípò òun ló wá sọ eléyìí nígbà tó ń dáhùn ìbéèrè àwọn akọ̀ròyìn látàrí tí ìjínigbé eléyìí tó wáyé lówùúrọ̀ kùtù àyàbí òru gan ni lọ́jọ́rú ní ìpínlẹ̀ niger sí àwọn akẹ́kọ̀ọ́ náà eléyìí tí àwọn agbébọn tí wọ́n lọ ṣe ìkọlù burúkú sí pẹ̀lú aṣọ iléeṣẹ́ ológun lọ́rùn ó sọ wípé àwa ti ṣetán o láti gbà wọ́n mọ́ nàìjíríà láti rà wọ́n kalẹ̀ lẹ́ka ti ètò ààbò òní àti ṣẹ́rì nípínlẹ̀ katsina níbi tó jẹ́ pé wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ń bẹ̀ tó sì jẹ́ wípé láàrin ọjọ́ méjì ọba òkè fún wa lóore ọ̀fẹ́ láti dóòlà àwọn ọmọ náà a sì gbé wọn padà wá sílé láyé láàyè àti láàyè rere torí náà a ti fi ìrètí ògo sójúṣe wípé bákan náà lọ́mọ yóò ṣe sorí ní orí ti àwọn tí wọ́n jí gbé ní kàǹgára yìí ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n jí ń gbé ń bẹ̀ wípé àti kọ́nságbami iṣẹ́ eléyìí tó nítumọ̀ àti iṣẹ́ ìríjú wa láti rí dájú pé àwọn ọmọ náà ìrètí wà wípé a ó tún gbé wọn dé ó wá jẹ́ kó di mímọ̀ pé kó tó di òní ọjọ́bọ̀ gangan kí òní ó tó tó ẹnu bí epo àwọn yóò ṣàlàyé ọ̀rín kíniwín àti kúlẹ̀kúlẹ̀ lórí ipò tí ètò ààbò wà àti ibi tí ọ̀rọ̀ dé dúró nípínlẹ̀ Niger ó wá ké sí gbogbo àwọn ọmọ Nàìjíríà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti àgbà wípé dípò kí wọ́n máa bẹ̀rù tàbí ṣojo ká dúró ṣọ́ṣàn ká dúró tiri ká sì máa gbéná wojú olúmọ̀kọ àwọn èèyàn eléyìí tí wọ́n bá fẹ́ máa halẹ̀ mọ́ káyọ̀dé wa ìròyìn yẹn wà lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Nigeria Tribune. nínú ìwé ìròyìn Nation níbẹ̀ láti ìròyìn kan tó ní à ń gbìyànjú ká jẹ èkuru tán nínú àwo pọ̀pọ̀ àwọn kan tó fẹ́ gbìyànjú àti gbọ́nwọ́ ẹ̀ sí àwọn onísùnmọ̀mí lágbègbè niger delta yìí tí wọ́n ti gbà fún ìjọba tó sì ti kó ìbọn wọn sílẹ̀ ni wọ́n ti ń sọ báyìí wípé àwọn yóò tún padà sí ẹnu iṣẹ́ láabi tí àwọn ń ṣe tẹ́lẹ̀ torí pé ìjọba ò kówó fún àjọ tí a mọ̀ sí presidential amnesty program èyí tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ ìyẹn àjọ tó ń fojú àánú àti ìrànwọ́ wo àwọn ọmọ tí wọ́n dì hámọ́ra ogun lágbègbè niger delta tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí aṣeka ìròyìn náà lára àwọn ọmọ tí wọ́n ti yọ̀ǹda ìbọn páwọn ò ṣe wàhálà mọ́ ní agbègbè Niger Delta lábẹ́ agbòrún ẹgbẹ́ tí wọ́n pè ní Akwa Ibom ex-militant forum jẹ́ kó di mímọ̀ pé ìjọba ò yọ̀ǹda owó tó yẹ kí ó yọ̀ǹda fún àjọ tí ó ń bójú wo àwọn ọ̀dọ́ tí wọ́n ti kọ̀ wàhálà sílẹ̀ tí wọ́n gbé ìbọn mọ́ fún ìdí èyí ó ṣeé ṣe kí àwọn padà sí ẹnu pé àwọn ń gbé ìbọn alága àti akọ̀wé ẹgbẹ́ náà comrade imo okonko àti ọ̀gbẹ́ni sonin avia jẹ́ kó di mọ̀ pé owó iléèwé èyí tíjọba náà wọ́n máa san wọn san mọ́ owó ẹ̀kọ́ṣẹ́ èyí tí wọ́n náà máa san fáwọn tó ń kọ́ṣẹ́ lílẹ̀ yìí àti lókè òkun àtàwọn tó ń kàwé nílẹ̀ yìí àti lókè òkun ló di èyí tí ìjọba àpapọ̀ ti káwọ́ sókè tí wọn ò ṣe mọ́ wọn ní kí àlàáfíà lè jọba láàrin gbùngbùn Niger Delta orílẹ̀-èdè yìí ìjọba àpapọ̀ gbọ́dọ̀ káwọ́rọ̀ ó gbọ́dọ̀ máa ṣojúṣe rẹ̀ torí pé àdéhùn ló ń gbégùn jalè ìwé ìròyìn Nation ló sì kọ ọ̀rọ̀ yẹn. nínú ìwé ìròyìn Nigeria Tribune lójú ìwé kẹrin ẹ̀ àkọlé kan rèé ńbẹ̀ tó sọ wípé ẹgbẹ́ ètò ìbójú àánú wò kalẹ̀ fún àwọn agbésùmọ̀mí bíbẹ́ẹ̀ kọ́ ìpani nípakúpa àti aṣòfin àgbà kan láti ìpínlẹ̀ Samfara òun ló ké síjọba àpapọ̀ bẹ́ẹ̀ arika wípé ọmọ ilégbìmọ̀ asòfin àgbà ilé wa kan eléyìí tó ń ṣojú ìpínlẹ̀ Samfara òun ló ti ké síjọba àpapọ̀ àti àgbáríjọpọ̀ àwọn gómìnà lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n gbé àwọn ètò kan kalẹ̀ eléyìí tí yóò pèsè ètò ìbójú àánú wò fún àwọn agbésùmọ̀mí lẹ́kùn náà àti jákèjádò orílẹ̀-èdè yìí àwọn aṣòfin àgbà lábẹ́ àtíbàbà ẹgbẹ́ kan tí wọ́n pè ní Samfara National Assembly Caucus of the PDP ìyẹn àwọn ọmọlẹ́gbọ̀n aṣòfin àpapọ̀ ilẹ̀ wa torí wọ́n yege ìbò lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n sọ eléyìí nílùú Àbújá lọ́jọ́rú àná áfíríkà wípé ògbóná gbòǹgbò ẹlẹ́sìn islam kan sheikh ahmad gumi wọ́n ní ṣáájú àkókò yìí òun ni bàbá náà ti kọ́kọ́ sọ irúfẹ́ ọ̀rọ̀ báyìí jáde nígboro ẹnu níbi tó ti ń ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ wa wípé kí wọ́n ṣètò ìbójú àánú wò ìyẹn nígbà tíjọba nígbà tí ó ṣe àbẹ̀wò sí àwọn agbésùnmọ̀mí ní bùbá wọn tó wà lẹ́kùn àríwá ìwọ̀ oòrùn níbi tó ti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn aṣòfin àgbà kan eléyìí tó ń ṣojú ẹkùn àríwá Zamfara tó tún jẹ́ èèkàn ìkàn nílẹ̀gbọ̀n aṣòfin àgbà ilẹ̀ wa Sa'abi Yau tó sọ̀rọ̀ lórúkọ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ sọ wípé gbogbo àgbáríjọpọ̀ orílẹ̀-èdè nàìjíríà wípé ọ̀nà kan ṣo eléyìí tí gbẹ̀dẹ́ lè fi rọkókò lágbàlá wa tá a lè fi fẹ̀dọ̀ lórí òróró ká díjú wa ká sùn ká sì máa hàn ọrùn ó ní wípé bíjọba àpapọ̀ bá gbé ètò kan kalẹ̀ ìyẹn ètò ìbójú àánú wò àti ètò mímú àyípadà tó lọ́ọ̀rìn bá ìgbésí ayé àwọn agbésùmọ̀mí eléyìí tí wọ́n ti sọ pé àwọn ti ju àwà sílẹ̀ lórí ọ̀rọ̀ ìkọlù àti ìgbésí ayé tí ò nítumọ̀ ó sọ wípé àwọn agbésùmọ̀mí yìí òun la lè fi wé àwọn ajìjàǹgbara bíi alákatakítí láti ẹkùn Niger Delta eléyìí tó jẹ́ ìpín látàrí àìríkanṣèkan òun ló fà á tí wọ́n ṣe ń dàbàrú ètò ọrọ̀ ajé lẹ́kùn niger delta bíi fífọ́ ọ̀pá epo jíjí àwọn òṣìṣẹ́ elépo rọ̀bì gbé pamọ́ àti dídàbàrú àwọn ohun àlùmọ́ọ́nì lẹ́kùn niger delta ó wáá sọ wípé látàrí páwọn èèyàn yìí àwọn òfin kan wà àti àwọn ètò kan wà tí ìṣàkóso olóògbé musa yaradua tó gbé kalẹ̀ fún wọn lọ́dún 2009 ó sọ wípé ó ṣe láàánú wípé àwọn àwọn ìṣàkóso tó dẹ̀ ń jẹ jáde lẹ́yìn yẹn wọn ò ṣíkà àdéhùn yìí wọn ò sì múṣẹ àwọn èèyàn yìí kẹsìrè ló jẹ́ pé wọn ò rí kan ṣe kan wọn kàn ń fẹsẹ̀ gbàgbóró kiri ni ẹni tí ò bá sì rí kan ṣe kan àwọn ló máa ń fẹ́ lọ́wọ́ nínú àwọn ètò báyìí torí pé ọwọ́ tó bá dilẹ̀ onírò ń so baálé ilé tó bá pẹ́ ńlé òun ló ń bá wọn pín epo ọwọ́ tó dilẹ̀ nídìíkọ̀ etí ọba ńlé etí ọba lóko láti iléeṣẹ́ rédíò fresh one oh seven nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. Revolution Plus property tún ti dé o ọwọ́ eléyìí kì í yàtọ̀ Revolution Plus Valentine promo. tó bá fẹ́ ra lẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní sí ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù fẹ́bẹ̀rì tí ṣoṣo olólùfẹ́ ní àǹfààní wà fún yín láti san àsánlẹ̀ ìdá mẹ́rìnlá owó ilẹ̀ yín fún àwọn ilẹ̀ wọn tó wà ní èkó abẹ́òkúta chimawa ìbàdàn àti ìlú àbújá tí ó sì tún máa jẹ̀bọ̀ oríṣiríṣi bí àsánlẹ̀ owó yín bá tó hundred thousand naira sí three million naira àǹfààní wà fún yín láti gba ẹ̀bùn ìfẹ́ lóṣù ìfẹ́ shopping voucher fún olólùfẹ́ power station fún olólùfẹ́ méjì dinner for two tàbí ìgbádùn kẹlẹlẹ ní ilé ìtura tó gbéra tán fún olólùfẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìwọ náà má dúró má rọsẹ̀ pé nọ́mbà yìí oh eight one one two eight three five fún mẹ́rin oh eight one one two eight six five fún mẹ́rin ẹ sì lè kàn sí wọn ní www.revolutionplusproperty.com revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. Hello, good afternoon. How may I help you, please? Yes, I would like to buy data to watch plenty, plenty videos. You know now, music, sports, in short, everything on YouTube. What is your budget, sir? As low as possible. Well, how does 50 naira for an hour sound? 50 naira for one hour? Ha! Talk true! Yes, with Glow YouTube plan, you can stream all your favorite YouTube videos for as low as 50 naira. Hey, what do I do? Simply dial star 777 hash to get started. Get the super affordable YouTube time-based plans from Glow and start feasting on your favorite YouTube videos for as low as 50 naira for 1 hour during the day and 50 naira for 5 hours at night. Dial star 777 hash, select data, select social bundle Google and select YouTube to choose the Glow YouTube plan that's just right for you. Glow Unlimited. gbogbo o. tó fi mọ́ gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀. ẹ kú organisation fún right to sight èyí ló mú àjọ Benjamin Franklin foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀ ká fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà pàápàá jùlọ fún gbogbo olùgbé ìlú Abẹ́òkúta àti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyìí ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira péré owó káàdì lásìkò ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá ó yá ẹ máa bọ̀ ní iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá abẹ́òkúta fún ẹ̀kúrẹ́rẹ́ àlàyé ẹ pè zero seven zero six one nine one three three three seven five zero seven zero six one nine one three three seven five olùkéde Benjamin Franklin I Foundation. káàbọ̀ padà sórí ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìtẹ̀síwájú báyìí òun lọ́pá ìṣẹ́gun. ooru gbóbọ̀ kí gbogbo àgbàlagbà tí ò dẹ̀ fẹ́ kẹtàn sáré kó tètè kẹrùn sọ̀rọ̀ báyìí nínú ìkọkànsókè ni àwọn olùgbé ìjọba ìbílẹ̀ ìpókíáwà báyìí ní ìpínlẹ̀ Ògùn látàrí bí àwọn aṣáájú nínú ẹ̀sìn Islam ṣe ń dúnkokò láti wọ ṣòkòtò kan náà pẹ̀lú àwọn olóró lórí ti ìséde èyí tí àwọn olóró fẹ́ kéde rẹ̀ àwọn oníṣẹ̀ṣe yìí ni wọ́n ti fi ẹ̀sùn kàn wípé wọ́n fẹ́ kéde ìséde gẹ́gẹ́ bí arapa ètò èyí tí wọ́n yóò máa fi sàmì sí ayẹyẹ ọdún orò òrìṣà ọba tọdún yìí ní ìpòkíyà. E ìmáàmù àgbà ní agbègbè náà al-imam abdulwali jẹ́ kó di mímọ̀ wípé kékeré ìséde lákòókò oòrò ni ó tako ìdájọ́ àti àdéhùn tí àwọn jọ kíwọ́ bọ̀ tí ń ṣe àdéhùn alálàáfíà wípé kó má sí à ń sí ẹnikẹ́ni mọ́lé ní àkókò oòrò wọn gẹ́gẹ́ bí aṣíká ìròyìn náà ìwé ìròyìn punch mú wá sí ìrántí wa wípé nínú oṣù kẹjọ lọ́dún two thousand and nineteen ni àwọn oníṣẹ̀ṣe yìí ya wọ mọ́ṣáláṣí tí wọ́n sì lé àwọn múmìnì àti múmìnà òdodo tí wọ́n ń kírun lákòókò náà jáde wípé àwọn ti kìlọ̀ fún gbogbo wọn pé ká má jáde lásìkò tí àwọn bá ń ṣe ọdún orò wọn kódà wọ́n tún fi ẹ̀sùn kan àwọn oníṣẹ̀ṣe náà nígbà náà wípé ṣe ni wọ́n bà ilẹ̀kùn àti gbogbo fèrèsé tó wà ní mọ́ṣáláṣí náà jẹ́ èyí ló mú àwọn àgbààgbà àti àwọn abẹnugan lágbègbè náà pé ìyèpàdé èyí tí wọ́n sì jọ kí wọ́n bọ ìwé àdéhùn kírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ má bàa ṣẹlẹ̀ mọ́ abdulwalim tí gbogbo èèyàn mọ̀ sí ọmọ akin wáyé kó di mímọ̀ pé kíkéde ìséde lákòókò ọdún orò nínú àkókò yìí ló lè tún dá wàhálà sílẹ̀ ní agbègbè yẹn èyí tó sì lè mú ìjẹ̀sìn wá sí ìpínlẹ̀ wa ó ṣe àlàyé wípé àwọn oníṣẹ̀ṣe ọlọ́dún orò yìí ló ti kéde rẹ̀ wípé àwọn yóò ṣe ọdún orò lọ́sàn-án gan-an bẹ̀rẹ̀ láti ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀ ó ṣe àlàyé wípé kí ló dé tí àwọn olóròyìn máa ń kọ etí ikún sí àdéhùn èyí tí àwọn jùmọ̀jọ ṣe pẹ̀lú àwọn ọmọlẹ́yìn mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì àti gbogbo àwọn oníṣẹ̀ṣe níjọba ìbílẹ̀ ìpókíà ó ní kí gbogbo àwọn òrìṣàṣà tètè dìde báyìí kọ́mọ́dà yìí pé ìjẹ̀sìn máa ti ìpókíà bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ìròyìn yẹn wà nínú ìwé ìròyìn punch lábẹ́ àkọlé tó kà báyìí pé àwọn aṣáájú ẹ̀sìn mùsùlùmí àti àwọn oníṣẹ̀ṣe ló ṣeé ṣe kí wọ́n gbé pẹ́rẹ́kì kaná nítorí ọ̀rọ̀ ìséde fún ti ọdún orò ìròyìn yẹn ló ní ẹ tètè dìde sọ̀rọ̀ yìí nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ yìí látàrí tí ètò ààbò eléyìí tó di ẹgẹrẹmìtì buhari ké sí gómìnà ìpínlẹ̀ sanfara òun làkọ́lé ìròyìn wọ́n ní ààrẹ muhammadu buhari lọ́jọ́rú àná òun ló ké sí gómìnà ti ìpínlẹ̀ sanfara bello matawalle láti wá fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ kó lè wá kó àlàyé balẹ̀ lórí ipò tí ètò ààbò wà nípínlẹ̀ rẹ̀ gómìnà ọ̀hún òun ló fi di èyí múlẹ̀ fún àwọn akọ̀ròyìn lópin ìpàdé ìdákọ̀ǹkọ̀ eléyìí tó ṣe pẹ̀lú ààrẹ nílé ààrẹ tó wà ní àbújá ó fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ọgbọ́n àtinúdá àti àwọn ìlànà kan eléyìí tíjọba ìpínlẹ̀ náà ń tọ̀ láti gbógun ti ìpèníjà ètò ààbò ó sọ pé ó ti ń mú èso rere jáde wá ó sì ti ń bọ́ sójú ọ̀wọ́ bákan náà ló wá ké sí gbogbo àwọn gómìnà lẹ́kùn àríwá orílẹ̀-èdè nàìjíríà wípé kíkálukú wọn kí wọ́n fi ọ̀já kan ṣe ìgbánú lórí ìdásílẹ̀ ibùdó ọ̀sìn ẹran kan tí wọ́n pè ní rúgà wípé eléyìí yóò mú ẹ̀dínkù bá fàákàjà láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran yóò sì lé lọ́gbọ́lọ́gbọ́ náà yóò lè lọ sínú ọ̀gbun àìnísàlẹ̀ ìròyìn yẹn wà lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Nigeria Tribune. àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ní gúúsù ìpínlẹ̀ kwara lábẹ́ agbòrò ẹgbẹ́ tí wọ́n porúkọ ẹ̀ ní apc youth stakeholders ni wọ́n ti rọ aláṣẹ orílẹ̀-èdè muhammadu buhari wípé kó tètè gba iṣẹ́ lọ́wọ́ alákòóso fún ètò ìròyìn àti àṣà nílẹ̀ wa lai muhammed torí pé kò rí kankan ṣe nínú ààyè tó wà alága ẹgbẹ́ náà tìyámíyù múmínì ló jẹ́ kó di mímọ̀ pé kí wọ́n yọ Lai Muhammed kúrò nípò gẹ́gẹ́ bí aláṣẹ ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lákòókò tí wọ́n ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn nílùú Ìlọrin ó ṣe àpèjúwe alákòóso náà gẹ́gẹ́ bí olóṣèlú tó jẹ́ pé tarẹ̀ nìkan ló mọ̀ tí ó sì jẹ́ wípé bí wọ́n bá filẹ̀ kó sì wà nínú ìṣàkóso yìí ṣe ni yóò máa ṣe gbogbo nǹkan ní bámbámú ni mo yó mi ò mọ̀ pé ebi ń pa ọmọ ẹnìkan kan ní ìwà àdìkànjọ́pọ́n yìí ló sì tí alákòóso yìí ń lò òun ló sì ń kó báyìí ìpínlẹ̀ Kwara mú mẹ́nì ẹni tó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Lai Muhammed gẹ́gẹ́ bí alákòóso lórílẹ̀‐èdè yìí ni kò sí ọmọ ìpínlẹ̀ Kwara kankan nínú wọn òun ni ó kọ̀ láti mú ọmọ ìpínlẹ̀ Kwara kankan láti bá ṣiṣẹ́ ó ní ìdí rèé tí ò sì fi mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara ó ní kí wọ́n tètè yọ kúrò nípò torí pé ọmọ ẹ̀ kò lè wà nílé ìgbọ̀nsọ̀ fi ìpínlẹ̀ èkó kó sì máa mú ọjọ́ iwájú àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ kwara kó máa kó sínú ṣago ìwé ìròyìn punch ló kọ ìròyìn náà. ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta bá a ṣe ń tẹ̀síwájú ẹ̀ ó yẹ gbélé yẹ̀ wò. ìlú ìdùnnú àǹfààní yìí láti iléeṣẹ́ flysafe global consult limited fún gbogbo ẹ̀yin tẹ́ ti forúkọ sílẹ̀ nínú ètò ìgbélùṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ìgbàlódé ní Dubai torí pé ìwé ìdánilójú àgbà ọ̀ṣiṣẹ́ ìyún offer of employment ti jáde lẹ́yìn àtẹ̀jíṣẹ́ tí gbogbo yín gbà láti Dubai wàyí o ìforúkọsílẹ̀ ti bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kejìdínlógún oṣù kẹ́ni ọdún tá a wà yìí fún ìṣí tó gbẹ̀yìn nínú ètò ìgbanisíṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ìgbàlódé ní Dubai ló fi ẹkẹ́ yìí náà yára kankan torí páyè péréte lókùn ńlẹ̀ ẹ sì má gbàgbé pé kò sí àsansílẹ̀ owó tí fisa yóò fi jáde bẹ́ẹ̀ sì rèé ilégbèé ọ̀fẹ́ ọkọ̀ ọ̀fẹ́ àtètò ìlera ọ̀fẹ́ ní gbogbo olùkópa ó jàǹfààní láti kópa wá gba fọ́ọ̀mù pẹ̀lú five thousand naira iléeṣẹ́ flysafe tó wà ní fifty five òpópónà liberty ládojúkọ lànà house off road ìbàdàn àtẹ̀káwá tó wà ní ladeko shopping complex ládojúkọ redeem church àkúrẹ́ ẹ sì lè wá gba fọ́ọ̀mù yín ní fresh fm abẹ́òkúta zero nine zero six eight one two four five five zero zero fly safe ẹni ṣòní Dubai àárẹ̀ ẹ̀kẹ́ n kò gbọ́dọ̀ mí sírẹ̀ o àǹfààní ọ̀tún iléeṣẹ́ ọlágá properties limited gbédè yìí ìgbẹ́ bá a ṣe ń ṣàjọyọ̀ olólùfẹ́ lásìkò valentine yìí o ìgbẹ́ ká wá donílẹ̀ ká donílẹ̀ o ọgbẹ́ ká má bọ̀ àwa ralẹ̀ lọ́dọ̀ wọn ìyẹn ní val city phase one ìwà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀kọ́ deeper life college abẹ́òkúta ìbàdàn road pápá one fifty thousand naira péré òrò talẹ̀ plot kan níbẹ̀ o wọ́n tún wá nílẹ̀ múrẹ̀ ìyá máa fi moon farmland phase three wọ́n ní ìyẹn wà ní òǹsẹ̀mọ́ alábàtà abẹ́òkúta twenty five thousand naira péré òrò talẹ̀ yìí o wọ́n tún wá ní ìmúrẹ̀ farmland phase twenty four ìyẹn wà ní alápẹ̀jagunà alábàtà twenty five thousand naira péré òǹrọ̀ ta aláìná ẹ̀ wọ́n pẹ́ ká má bọ̀ kádùn nílẹ̀ kádùn nílẹ̀ o pẹ̀lú iléeṣẹ́ ọlájà properties limited ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lè máa fi pè wọ́n sí òǹrẹ̀ zero eight zero five zero four six four five zero four tàbí zero eight zero three eight three six four two one six iléeṣẹ́ ọlájà properties limited àwọn olùjílé kejìdínlọ́gbọ̀n nọ́mbà twenty eight lẹ́gbẹ̀ẹ́ heritage bank lọ́nà jíjẹ́ jones òkèlèwọ̀ abẹ́òkúta ogun state wọ́n tún wà ní agége motor park opposite just right ọjà ọba abúlé ẹ̀gbá nípínlẹ̀ máa bẹ̀rẹ̀ lọ́jọ́ karùn-ún oṣù kejì ọdún ìyàwó ẹ̀ títí di ọjọ́ karùn-ún oṣù kẹta òun rò máa rọ́gbà gaun. ẹ káàbọ̀ padà ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point fm lábẹ́òkúta. ṣebí aya bá ń fọwọ́ paná ayìn ó yẹ kí ọkọ náà lè fọwọ́ fagi ìrókòtú lójú ìwé kẹta nínú ìwé ìròyìn nigeria tribune àkọlé kan rèé ń bẹ̀ tó sọ wípé látàrí tí ètò ààbò eléyìí tí yóò péye tó àwọn lọ́gàá lọ́gàá tuntun lẹ́ka ètò ààbò ti mú ìdánilójú wá fún àwọn ọmọ nàìjíríà wípé àwọn ìlànà tuntun eléyìí tí àwọn fẹ́ gùn lé láti jẹ́ kí ètò ààbò kókun rẹ̀ ó lè le dọ̀yìndọ̀yìn wọ́n sọ wípé ìdánilójú wà wípé yóò bọ́ sójú ọ̀wọ́ àríkà wípé àwọn lọ́gàálọ́gàá tuntun lẹ́ka ètò ààbò mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ṣe èèyàn sípò lọ́jọ́rú àná ti mú ìdánilójú wà wípé àwọn ìgbésẹ̀ kan wà eléyìí tí àwọn ti ń gbé láti rí dájú pé ètò ààbò ó padà fẹsẹ̀ dílẹ̀ mú àwọn lọ́gàálọ́gàá tuntun lẹ́ka ètò ààbò náà ni ọ̀gá ọ̀gágun lucky irabor tó jẹ́ ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀gágun ibrahim tairu ọ̀gá àgbà àwọn ọmọ ogun orí ilẹ̀ ọ̀gágun awal gambo ọ̀gá àgbà àwọn ọmọ ogun orí omi àti ọ̀gágun isiaka amao ọ̀gá àgbà àwọn ọmọ ogun ojú òfurufú níbẹ̀ ni wọ́n ti mú ìdánilójú náà wá nílùú àbújá lásìkò ètò àyẹ̀wò àti ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tí gbìmọ̀ alábẹ̀ṣẹ́kẹ́lé nílé ìgbìmọ̀ aṣojú tó ṣe fún wọn láti pàṣẹ alága ọ̀nàrẹ́bù babájímí Benson ìròyìn yẹn wà lójú ìwé kẹta nínú ìwé ìròyìn Nigeria Tribune. nínú ìwé ìròyìn Punch láti kí ìròyìn káàbọ̀ sórí ètò ìròyìn etí ọba lé etí ọba lóko ṣé ohun tó kọjú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíì bí ìlú gángan olórí fún ìjọ mega fire ministry international apostle john suleiman jẹ́kọ̀dé mọ̀ pé lákòókò ìséde àjàkálẹ̀ àrùn covid-19 lòún rọ ọkọ̀ bàálù kẹta tí òun lò àkókò yìí sì ní orílẹ̀-èdè ètò ọrọ̀ ajé ẹ̀ dẹnu kọlẹ̀ suleiman ẹni tó sọ nínú ìwàásù ẹ̀ láìpẹ́ yìí tí àwòrán fídíò rẹ̀ sì gba orí ẹ̀rọ ayélujára káàkiri ó ṣe àlàyé wípé òun ò tiẹ̀ fẹ́ kí ìséde covid-19 ò tán lẹ̀ nítorí pé òun rí owó owó ń wọlé bẹ́ẹ̀ ni òun sì rí àyè sinmi ó ṣe àlàyé pé ọkọ̀ bàálù tóun rà yìí ló jẹ́ ìkẹta àkókò tí òun sì tí gbogbo àgbáyé wà nínú ìséde ni òun rí owó yẹn tí òun fi ra ọkọ̀ náà òní àwọn yẹn tẹ̀ ń sọ káàkiri pé òun ní ẹ̀rọ tí òun fi ń tẹ owó nínú ilé òní pé wọ́n ní kán wá yẹ kàn wọ́n yẹ ilé òun wò oníṣùgbọ́n tíyàn bá ti ń fi èdè fọ̀ ó ti ní ẹ̀rọ tí ó ń tẹ̀wó nìyẹn ah, àdúrà mi gan ìdí tí mi fi fẹ́ kí covid-19 ò kásẹ̀ kó lẹ̀ apostle Suleiman ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch ìròyìn yẹn ló gbé àgbọ̀nù lọ́wọ́ tó ń wò sùn nínú ìwé ìròyìn punch. zero eight one eight one one one ten seventy nine zero eight one eight one one one one zero seven nine tàbí zero eight one five four three two one zero seven nine zero eight one five four three two one zero seven nine. ẹnìkan ti wà ń bẹ̀ ẹ̀ lóo. àlọ́ oníkàdá ilé fẹ́. ilé wà. ọmọ bàbá tíṣà mo wá sà. àti máàkì orúkọ yín sà. Ah, èmi náà ni sheu ibrahim subaru sẹ́ríkì ń wá kà láti ìlú màlá nípa tàwọn ọmọ tí wọ́n jí kó kàǹkárà ni mo fẹ́ dá sí mm. eléyìí lágbára o mm. kí àwọn immigration wa kó kọjú mọ́ṣẹ́ wọn dáadáa mm. àtàwọn eh, custom wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ kó má jẹ́ pé láìsí nìkan náà wọ́n máa lé káàkiri iléeṣẹ́ yóò ní bàjẹ́ wọ́n làpá náà mọ̀ká náà líyà láti ló màá là. ẹ ṣeun àní gbàjù pé yẹn lọ. ìpè yẹn náà la fẹ́ fi ká díẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ fọlárin ọ̀la ọmọ tá a jọ ṣe láàárọ̀ yìí ká tó máa lọ ọmọ bàbá tíṣà ó túmọ̀ sí pé kò tí ì mọ ohun tó fẹ́ ni o. ta ló ń tọ̀hún. àní kò tí ì mọ ohun tó fẹ́ gan ní pàtó. ta ni. ọmọbìnrin mm. tó lóun fẹ́ godfearing man tí yẹn wá dé tán tó ń bèrè iphone lọ́wọ́ ẹ̀ ah, dípò ah. king james bible ó túmọ̀ sí pé kò tí ì mọ ohun tó fẹ́. <laughs> kò lè jẹ méjìlá bàlàdé oníkànga o. ẹ bà ó yẹ kẹ́ ẹ ti mọ̀ yín pé àjẹmumi ló jẹ o. ta ló ní tọ̀hún ta wọ́n lù. àní ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé àjẹmumi ló jẹ. ta ni wọ́n lù. ẹni jẹ ìgbà tí méjì. tó mu tébù wọ́tà mẹ́fà. <laughs> ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé àjẹmumi ló jẹ. ẹ wo ẹ pàdé kọ mi bó bá di ọ̀la èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ èdè mọ́ pakànga mi dé ó dìgbà mi. ẹ já pàdé láago méjì ọ̀sán òní lórí ètò a pè ní àṣírí ìlera pẹ̀lú ọmọ bàbá tíṣà adégbìtẹ̀ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà ẹ máa yáṣẹ́ o. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. From the rock city of Nigeria, rock city of Nigeria, this is Fresh 107.9. have with me in the studio Wonse Anthony, who is a business coach and consultant. I also have Pastor Clement, who is a business builder and trainer. Now let us go straight to business. What is Daily Income Store? Yes, good morning. Thank you so much for tuning in today. My name is Mose Anthony, and before I tell you what Daily Income Store is, I would like uh, to I'll start by telling you my story. Uh, by God's grace, I've gone to school. I have a master's degree. As a last year December, nothing much was happening in my life. I was broke. I was in debt. I was looking for what to do to make money. I've done a lot of things. I've sold books. I've sold movies. I've sold popcorn, even as a master's degree holder. But that definitely was not the kind of life life I wanted. So January this year, someone told me about daily income stores. He said all I needed to do was to shop once from this company, drop my account details, and I'll begin to get a lot. I shouted scam. How is it possible? But I asked myself two questions. If I don't shop, how will I know whether it's real or not? So I attended the training and I shopped. And within one week after I shopped, I got my first alert. As I talk to you right now, I wake up every day with alerts. Some days my one day alert is like the one full month salary of a lot of people. So right now, my dreams are bigger, my plans are bigger, and I made up my mind to share this information with everyone. So that in case you are listening to me right now, you have need for money, you want to do a lot of things, and you need money. This is an opportunity you need to be part of. So, Daily Income Store is a shopping mall all you need to do in this uh, uh, uh, daily income store is to shop once from this store. You shop once from this store, you drop your account details, and as other people are walking into also shopping this mall, you are getting paid every single day. Who should be part of this training? Everybody whether you're broke, whatever thing you want as a dream in your life, financially, physically, you can get it at daily income stores. So you don't have to be of any age. What is the meaning of poor? Passing over opportunities repeatedly. You don't want to miss this opportunity. Nigeria is not the problem. You are the problem of yourself. Wherever you are, whoever you are, you can be part of this program. If you are serious about changing your financial life, there is no reason why you cannot create one hour to attend a life changing program of which your financial life can never be the same. So to

78. Of course, we'll get back to you immediately. Okay, can you share your experience? All right, thank you, listeners. I've been introduced, but let me tell you one more time I'm a pastor, I'm a businessman. I like money just like you listening to me. I know you like money, and money is good because without money, your life is like a dead end. So I make money working, teaching, business, printing, and teaching people computer. But I got to know that in life, you have active income and residual income. I was introduced to Daily Income Store as a means of creating residual income that I will shop once and I get paid daily as people shop after me, whether I know the people or not. And the beautiful part of it is I don't have to shop another time. I shop once, drop my account number, and I'm paid daily. So when I heard, like every other thing, I had to inquire because I don't want to put my hand in something that is wrong. I inquired, is this real? I was told it's real. Once I got that information that it was real, I plugged in, and today I'm enjoying myself. You cannot know when you are sitting in your house. That is why you have to come for this training to get lectured and we'll show you the opportunity and then you begin to receive your own alert. So, like you've been told, we are in more than 13 countries. We have offices all over Nigeria. Attend this training today. Thank you. Thank you. Any final words? Yes. Uh, the distance between where you are now and where you want to be in the future is information. And of course, you cannot stay in your house and begin to analyze how real is it or how real is this not. That is why you must take action today. People who take action get results in life. Action is what puts you in your next level. You have been struggling from just January to this point, this is the time to take a real action to redefine your future. So stand up today and be part of the training. Just a token of a thousand naira, and you can access this information. And just send yes and location to this phone number 080 30 I repeat 080 30 seven eight. And of course, we'll get back to you as soon as possible. Take action, take action, and create the future you deserve and you desire. And of course, today 11 a.m. or 4 p.m. Be part of this training, and your life will definitely change. Just send yes and location to this number zero eight zero three zero eight.